àwọn ẹrú ọlọ́run kan ni wọ́n ṣe agbátẹ̀rù ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí fún ètò tèmi wọ́n lórúkọ alájà ní mẹ́ta àgòrò bákan náà ni pé alájì wa Jibril àgòrò wọ́n ní gbogbo lára táwọn bá rí ń bẹ̀ kọ́lọ́run kọ́ bá ní fi sin àwọn òbí àwọn ní ẹ̀sán olóore tí wọ́n ti jẹ́ pé ọlọ́run àwọn Saudi boutique àwọn ni wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò tèmi nígbè tán ni wọ́n ti ṣe lẹ́yìn ètò wọ́n ní kí olùbánisọ̀rọ̀ wa àwọn tó fẹ́ fún wọn ní mílíkì agolo mẹ́fà àti olùbákẹ́gbẹ́ wọn náà abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ ọlọ́run wọ́n jẹ́ kí arísìkì yín wọ́n jẹ́ kí àgbà ní ẹbú wọ̀ gbogbo àwọn òkú wa náà ti aṣọ síwájú kọ́lọ́n kọ́ bá ní ṣàforíjì fún wọn eléyìí ló jẹ́ àmọ́ mọ̀ pé àyè sí sílẹ̀ fún olúkúlùkù wa náà láti darapọ̀ mọ́ ètò yìí ọjọ́ kan làwa fẹ́ gbé ọjọ́ méjì ni kódà ìlàjì ọjọ́ kódà rẹni tí ń gbé ìdámẹ́rin nínú ọjọ́ ọlọ́run ọba yóò ṣàkówá ní ẹ̀sùn olóore tí a bá sì ń fi ọkàn bá wa lọ ní ọjọ́ àná láti jẹta ni a ti bẹ̀rẹ̀ tí a ń sọ̀rọ̀ nípa hakodan ifai ìwọ àwọn ọ̀lẹ́ méjì ìwọ àwọn ọ̀lẹ́ méjì bẹ̀rẹ̀ láì tààlà àti yanjú tẹnìkan lánàá láti jẹta láti yanjú ti àwọn afọ́ríkì ẹ̀gúnlẹ̀ lánàá eléyìí tí í ṣe ìwọ àwọn obìnrin lẹ́ni ọwọ́ kò ti àwọn alìyẹ̀kí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ òrukàn ìwọ títí wọn náà ní olùbánisọ̀rọ̀ wa ni wọ́n bá wa ṣàlàyé lèmi à ń bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ oríire tí èèyàn mọ́ rí látara pé fọmọ orúkọ ti yẹn ọlọ́run dákun jẹ́ káàrí gbogbo àtọmọ orúkọ ń bẹ ní kápá wa ọlọ́run mọ́ jẹ́ ká kò bínú ọlọ́run látara àwọn ọmọ yìí torí pé tá a bá fẹ́ tá a bá kọ̀ yọ̀rọ̀ tí èmi mọ́ ń sọ ní gbogbo ìgbà ni gbogbo wa pátápátá làwa ní ọ̀fẹ́ rò wá sọ́yìn kọ́lọ́run jẹ́ àti sọ́ni rí ni ọjọ́ yẹn láǹfààyè lẹ̀ làwọn ní oko dúkìá bó tilẹ̀ oko wọ́ọ̀sì tó èèyàn fà sọ̀rọ̀ kalẹ̀ àwọn ìkànnì wọn kó ṣàánú ọlọ́run jẹ́ بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مدل له ومن يدلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dúpẹ́ fún allah subhanahu wa ta'ala ta fi ti tọrọ kí a ti gẹ̀ fún annabi wa muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sọ̀hábà lápapọ̀ náà ta ti bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pé kó kàwa náà kúnnú àwọn olóríire nínú àwọn olùtẹ̀lé wọn tí wọ́n jọ kẹgbẹ́ nínú àlùjẹ́nà ọlọ́run mọ́sà síbẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. gbogbo àwọn olùnẹ́tọ́rọ̀ olùnẹ́kọ́bọ̀ tí ètò náà fi ń tẹ̀síwájú à ń sọ pé jazakumullahu khairan ọlọ́run kí ó túbọ̀ máa bá wa pèsè fún yín. náà ní ìtẹ̀síwájú lórí àkórí ìbánisọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ wá òun náà ni wọ àwọn ọ̀lẹ́ méjì bí anabi salawatu rabbi wa salamu alayhi bí anabi ṣe tọ́ka wọn pé aláwọn lẹ́ni ẹni àkọ́kọ́ òun náà ni obìnrin ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ òrukàn àti wá gbé tóbìnrin agbé tì sẹ́gbẹ̀ kan káwá bọ́ sí ọ̀dọ̀ ọmọ òrukàn àyíká ń pè ní àwọn haitam tàbí ká pé yẹtíìm ọmọ òrukàn nínú sẹ̀rí islam àti mẹ́nuba lẹ́yìn fún wa pé ẹ̀ńtà ń pè ní ọmọ òrukàn òun náà lẹni tí bàbá rẹ̀ kú láti ọmọ òòjọ́ títí tí fi dọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí ẹni tó jẹ́ pé ó ti bàlágà ó ti mature lọ́kùnrin àbí lóbìnrin nígbà tó bá ti attain maturity age tọ́jẹ́ kí wọ́n ṣe tàdídì rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfin sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún pé ó lójú bẹ́ẹ̀ wọ́n ṣe dọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọ́bajọ́ ọmọbìnrin tí ò ní ti mọ̀ sí nǹkan oṣù tọ́bajọ́ ọkùnrin tí ò ní ti mọ̀ rí nǹkan ọmọ ọkùnrin tó ti mọ̀ lálàá bíi pé nǹkan kan eléyìí ni wọ́n rẹ̀. látàrí báyìí sọ yìí ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run kàkún tó pọ̀ kódà lára àkàkún rẹ̀ ọlọ́run kọ́ ní kí ló sẹ́mọ̀ pé ipò tí yẹn bá bá rẹ̀ yẹn tí yẹn náà ní ẹ̀sipírẹ́ǹsì rẹ̀ èèyàn ó lè mọ̀ bí ṣe ṣe kíni bí ṣe rí lára ni pé ọlọ́run fẹ́ kí á tẹ́kì á ọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí èyí tá a mọ̀ sí ọmọ òrukàn ló fi jẹ́ pé nínú suratu Duha àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tó ọlọ́run bá ń sọ fún ànẹ́bì tí ń tọ́ ànẹ́bì sọ́nà tí ń tọ́ ànẹ́bì sọ́nà ọlọ́run wa ní jẹ́ kí n sọ fún ọ o jẹ́ n sọ fún àwọn àlùfáà wa ànẹ́bì o báyìí yóò kí ni ó bí yín tó báyìí ó wù kẹ́ mọ̀ wó pé àwa ní òní kankan lọ́wọ́ ẹ mọ́ gbẹ́rù gbọ́n rí ẹ mọ́ gàlábà ọmọ òrukàn ẹ mọ́ dojú ẹ̀ bolẹ̀ ẹ mọ́ wù bẹ́ẹ̀ sí tó ọlọ́run sọ fún anabi pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní fa ammal yatima fala taqhar ní òórí ọmọ òrukàn ọmọ òrukàn mọ́rẹ̀ ẹ̀jẹ̀ mọ́wòkó kéré mọ́ borí ẹ̀ níbi tó bá ti yẹ kọ́ pé nǹkan tó lẹ́tọ̀ọ́ sí mọ́ gbẹgbẹ̀yìn rẹ̀ gbogbo àwọn tí àyà kó sínú nìyẹn. ni pé tẹ́ ẹ bá gbére ẹ̀ borí ọmọ òrukàn látara dúkìá rẹ̀ tá a gbélé lọ́wọ́ lápẹẹrẹ àwọn tí wọ́n ti kú nìsín táwọn òbí wọn fi dúkìá lẹ̀ àwọn wò pé àwọn ọmọ yìí kéré àwọn tí wọ́n ń ṣe yẹ̀tọ̀ mí nínú dúkìá wọn torí báyà wọ́n ń gbé kan lọ́wọ́ ni ọ̀kan wà ní primary school ni ọ̀kan wọ́n ń ṣe òun múrara nínú dúkìá wọn kí dúkìá wọn bẹ lọ́wọ́ rẹ̀ kọ́mọ tẹ́kì rẹ̀ kì í sòun lẹ̀sẹ̀ tọba jẹni tó ó lè mójútó. anabi sallallahu alaihi wasallam ní pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́ ọba adédáwà sọ fún anabi nípa wọ ọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì tá a pè lọ́mọ orúkọ yìí anabi náà wàá tún dìklẹ́à á rí pínpà tó sọ̀tọ̀ àwọn ọmọbìnrin ó ní òun àtẹnitọ́lọ́ ń bá dẹ́wò pẹ̀lú ọmọbìnrin tọ́wọ́ àtẹ́kì ọmọbìnrin méjì tí wọ́n fi wọlé ọkọ tí wọn dẹ ní ìbàjẹ́ àníbi òun àti àwọn ọjọ́ sí kìnnì àwọn ọjọ́ wà náà lẹ́nu báyìí bí ìka àfábẹ́lá àti ìka àárín irú bẹ́ẹ̀ náà lànàbì sọ níbi ọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì ànàbì ni ana èmi yóò èmi muhammad sallallahu alayhi wa sallam wa kafilu liyatim àti olùtẹ́kìá ọmọ òrukàn àwọn tẹ́ ń pè ní orphan pé èmi àtẹ̀ntì bá mójútó ọmọ òrukàn fìlìjẹ́nà ànàbì ni àjọ wà nínú àlìjẹ́nà bá a ti wájọ wà nínú àlìjẹ́nà akàdá gẹ́gẹ́ báyìí wọ́kọ́ọ̀lá bí ọ̀sùbùrì bí ọ̀sùbùrì ànábì wa ọ̀ọ́ ànábì tó fi káàrẹ̀ sọ̀rọ̀ ọmọ ní káàrẹ̀ méjì sọ̀rọ̀ ní ọ̀nà kábàyì àṣàbàbà wàlúwùsùtọ̀ ìka àfàbẹ̀lá àti ìka àárín ànábì wa lẹ́ẹ̀pọ̀ báyìí pé bá a ti jọ lẹ̀pọ̀ àtẹ̀ntọ́ bá tẹ̀kẹ́ ọmọbìnrin láti jẹ́ náà lèmi àtẹ̀ntọ́ bá tẹ̀kẹ́ ọmọ òrukàn ní ọjọ́ sikini á jọ lẹ̀pọ̀ nínú àlìjẹ́nà kódà ara wọn tí ọkàn wọn le tí wọ́n lọ bá nẹ́bì ẹlòmíì rí rẹ̀ lónínú fùfù ẹlòmíì ọ̀kan rẹ̀ lé wọ́n máa ń bá sọ̀rọ̀ kò ní gbọ́ bọ̀rọ̀ níjà wọ́n lọ bá nẹ́bì yìí salawatu rabbi wa salamu alayhi ànẹ́bì tán wọn sọ́nà ànẹ́bì wa ni bó ṣe rí fún wọn ìbá làwọn rẹ̀ ṣe rí in aradta an yalina an yalina qalbuk fat'imul miskin ànẹ́bì ni oògùn àkọ́kọ́ fún wọ́tọ́kàn rẹ̀ bá lé ànẹ́bì ni mọ̀ fún àwọn tálíkà ló ń jẹjẹ́ mọ́ fi kíni mọ̀ fún àwọn tálíkà ló ń jẹjẹ kódà bí ayé bá le mọ́ọ̀yàn pé olówó lọ́wọ́ lóòótọ́ gbọ̀n kí ọjọ́ra wọn. ayé àgbàtọ́ nínú súrọ́tù lẹ̀ gbàtọ́ lọ́wọ́ sọ fún wa pé la usim bi azal balad wa anta hillum bi azal balad wa walidin wa ma walad laqad khalaqna al insana fi kabad. ayé àyẹn nísàlẹ̀ ọwọ́ ni ó ní aw it'amun gbàtí pé fàhánà tí èjé kéèyàn ó lálìjẹ́nà tí èjé yẹn ó wà lìjẹ́nà àbáwọn òǹdìnà tí èjé yẹn ó rí nǹkan ṣe láyé tọ́ba wà níwájú rẹ̀ ọlọ́run bá wá ní ohun tó fi kápá wọn òun náà ni ìtìhám òun náà ni kọ́ wọn fún lóúnjẹ àwọn wo ni ó ní yẹn tí máa ń sá màkìrọ́bà ó tàn kúta wá fẹ́ tẹ́kẹ̀ àwọn òrukàn á bẹ̀rẹ̀ láti àwọn òrukàn tó súnmọ́ wa àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó ti kú àwọn ọmọ àbúrò rẹ̀ tó ti kú àwọn ọmọ ará àdúgbò rẹ̀ tó kú mọ́tì nẹ̀gà lọ jìnnàjìnnà ó túmọ̀ pé ọtún lọ́lá jura wọn lọ ọmọ òrukàn náà tún ṣe kíni ọlọ́lá jura wọn lọ ọmọ òrukàn tó súnmọ kò tẹ́kì àwọn ọlọ́lá jù kọ́ lọ mú ti jìnnàjìnnà lọ gbogbo àwa tọ́lọ̀ ń wá kẹ́ táwọn onú ẹbí wa wa tó ti bọ́ sáré kìyàmà sáà ní ọmọ ẹ̀gbọ́n sáà lọ́mọ àbúrò bàbá wa sáà lọ́mọ ẹ̀gbọ́n wa ọmọ àbúrò ìyá wa tó jẹ́ ẹbí wa ń jẹ lè mú sọ́dọ̀ alukurani sì júwe fún wa anabi tún júwe fún wa náà anabi wa júwe nínú ayé ẹlẹ́ẹ̀kejì wa ni pé ọwọ́ ni aw miskina ghama ti rọ́bà bí tí a ń lọ ẹ̀fín bí onífàtí ìmìlì miskina mọ̀ fún aláìní ní kíni ló ń jẹjẹ kódà rọ̀ wá ní rọ̀mùdọ́ọ̀nì yìí tabali gbìyànjú ọtún lọ́lájà kókò yòókù lọ kódà wa tá kówó láwọn ètò bá a ti ń ṣe yìí náà ẹ má jọjọ pé n fẹ́ ń ṣe nìkan ni à ń sanwó ètò kẹ fáwọn yẹn ló ń jẹjẹ yẹn ó ní ọlá tó pọ̀ kọ́dà ìjẹ́lẹ̀ yìí ó kéré nínú kíni nínú ọ̀rẹ́ tẹ́ mọ̀ta fáwọn èèyàn nípa jíjẹ mímu. àrẹ́bí wa ní bákan náà ní pé tọ́wọ́ bẹ́kọ̀ kàn wọ́n sa àrọ́ sàlìyẹ̀tì mọ̀ fọ́ pa ọmọ òrukàn lórí ọ̀dà pé lórí ètò ń bì ní àti sọ pé bá rí àwọn lè mọ ọdọ́gbọ́n mọ́ òrukàn lọ ọ̀dọ́ rẹ̀ gan pẹ̀lú àrẹ́bí ni mọ̀ fọ́ pa ọmọ lórí àdìsí eléyìí ẹlòmí ìtún bí ànábì léèrè gbogbo ẹ lè wà ànábì ọkùnrin ànábì wà ní àá hadnil yatim ànábì ní sún àwọn òrukàn mọ́ra rẹ mọ́ lé wọn jìnnà kò kó àwọn òrukàn mọ́ mọ́ tiẹ̀ ọ̀sọ́ pé kí wọ́n ní òkú pé báwọn wàhálà tó ń pa àbá wọn náà nìyọrọ tí wọn ní ọba kú ó ṣe kí ni ó kèé sí àwọn ọmọ ìlú wọ́pọ̀ àbá àwọn ọjọ́ kú mm. bàbá wọn tó ni tọ́mọ wa bẹ̀rù pé tí wọ́n bá já àwọn ọmọ nìsọ́dọ̀ nísì báwọn ní ọwọ́ kú ò ní kú àkókò tọ́lọ̀ ń kọ fún wọn ìwọ́n náà lọ àlùkìyàmà ọlọ́run ànábì wa ní kẹ́nìyàn kó kó àwọn mòrú kan mọ́ra súnmọ́ mọ́dọ̀ rẹ̀ mọ́jọ wọn jìnnà wàlítífù kó sí kíni kó sì lẹ̀ pẹ̀lú wọn láàánú pẹ̀lú wọn kó fòk bíi mọ́ lè mọ́ mọ́jọ mọ̀ pé wọ́n kọ́ ló bíhùn pàápàá jùlọ àwọn tabatẹ̀ ìjà àwọn kéékèèké sọ́dọ̀ láwọn mòrú kan tẹ́ pé ó lè mọ́ ti ilé ẹ̀sìn àbò òun kú mọ́ sọ̀rọ̀ fún tí ó fi tí mo fọwọ́ pa orí rẹ̀ mo fọwọ́ pa lórí wàtíìmùhù min ta'amik anábì fún wa ọmọ ọ̀dọ̀ tá a já sọ́dọ̀ ohun táwa ń jẹ náà ní sí kíni fún jẹ pàápàá jùlọ káwá pé ọmọ òrukàn tọ́jẹ́ pé anábì lẹ́ni bá tọ́jú ẹ̀ òun àti ọjọ́ wà gẹ́gẹ́ bí ìka àárín àti ìka àfábẹ̀lá tá a sọ kárí pé wà sọ́tà àràfáwọn ọmọ wa lára fáwọn náà bàbá ń jẹ irú ohun táwa ń jẹ ní ká fún àwọn ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ wa náà ká mọ́ da abọ́ tí wọ́n yà sọ́tọ̀ ohun tá ń jẹ ànẹ́bí ní ohun tó ń jẹ ní kò fún jẹ ànẹ́bí ní fa inna dhalika ànẹ́bí sọ orí eléyẹn yulayyinu qalbuk yulayyinu qalbuk eléyẹn yóò lé ọkẹrẹ ọkẹrẹ tó lé yẹn ajẹ́kọ̀ọ́ tó ń tojú bọlé wọ́n wá ń pè ọlọ́ wá kan ẹ̀dùn ara kò ṣe kíní kan ẹ̀kọ́ kan lérò kí kíní kan oògùn tó ṣe lànẹ́bì ti júwèé yìí. ànẹ́bì ń prescribe fún wa ní wọ́n tó ní ọba tí ń sìn ní pé ọkàn wọ́n sá lé ní bẹ́ẹ̀ bá jẹ́ àtẹ̀yẹ̀ tí wọ́n bá ní jẹ́ ó tán ó kò ní tán kọ́dọ̀ ọmọ sọ pé bí ìyá àwọn bá dìde ń sàárè kò ní parí bí ọba rẹ bá dìde ń ó fi inú líle dálé iṣẹ́ rú ó fi inú líle dàdúrú oògùn tó wàá lónìí ànábì ní mọ́jìnlẹ̀ sọ́mọ ma mọ́ fún lóúnjẹ mọ́ fọwọ́ pa lórí nínú tó ń jẹ ànábì wa ni kódà kì ṣe o wọ yóò di ríkù àjẹtù àwọn bùkátà rẹ tí ò tọwọ́ rẹ ò ṣe kíni tọwọ́ rẹ ò tó yẹn tó tọ fàáfàá tí ò tó ra wọn ọlọ́run ọ lọ́wọ́ ìgbà tó wá rí bẹ́yìn àwọn tá a ọlọ́run ọba tá a bá wá ṣe tá à ń fi àwọn ọmọ òrukàn láre láwùjọ wa tá à ń retí pé àwọn ọmọ tiwa nìkan láàmú ọtọ́jú àwọn ọmọ òrukàn bíi pé àwọn ní ò lè jẹ́ èèyàn àkàwọn kún láwùjọ mọ́ alihamudulilayi a rí àwọn ikọ̀ tí wọ́n ń tẹ́kẹ̀ àwọn ọmọ òrukàn a rí àwọn ilé ẹ̀kọ́ nílé ìwé tí wọ́n ń fi slọ́ọ̀tì ilẹ̀ fọ́mọ òrukàn bọ́sẹ̀ yọ̀kan àbí méjì a rí láwọn ilé kéwú kódà àwọn táwọn sọ̀rọ̀ yìí náà àti fèrègún à ń ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ òrukàn pé iye tá a bá lè gbà tí ó fi parí ilé kéwú àrígbówó lè lọ́wọ́ ẹ̀ níwọ̀n bá ni gbà nínú ọmọ òrukàn torí pé àwọn náà ń wà lè jẹ́ nà tàbá sì ṣe bẹ́ẹ̀ kí dúkìá wọn bá tó wà ń bẹ lọ́wọ́ wa tàwa jẹ́ tà jẹ́ mọ́ra tàwa ń wo pé ọlọ́run ṣeun à èèyàn fẹ́ ká yí òun ọba tàbí kíámà ni kí ló jẹ́ àsọ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa

dábàá ẹlòmíì ni wọ́n pẹ̀ ń kó sọ́dọ̀ fún gbàdí ẹ̀ mọ́ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ rẹ̀ wo pé ọlọ́run ti ṣe ọwá jẹ́ mọ́ súnmọ́ bí owó yẹn ohun tó lè mú ọ súnmọ́ ìlà àbìlẹ́tì ìyá àṣẹm tí bùkátà tó dáa àti ìsúnmọ́ ní ọmọ súnmọ́ owó tó bá bí kí lápẹẹrẹ ìyẹn ti one million naira alẹ̀ fọmọ rẹ̀ ẹ wá lọ fowó yẹn sí báǹkì náírà owó ń di fálù jẹ́ pé kò fẹ́ ní fálù mọ́ wọ́n sì mọ bísínẹ́sì pé o bùkátà owó yẹn wá wò pé ẹjẹ́ ń ba ọmọ fi ṣe kí ni tọmọ fi ṣòwò kó yẹn wọ́n jẹ́ pé ń gbà tọmọ ọba dẹ́gbà kò ní í ṣe tó ṣe kankan mọ́ ọ̀sá burú mẹ́ owó ohun tó ń ná tẹ́ ẹ fi ń gbé ọjà rẹ lọ tẹ́ ẹ fi ń gbé bọ̀ tẹ́ ẹ fi gba ṣọ́ọ̀bù inú rẹ̀ lẹ́mọ̀ ṣe kí ni lẹ́mọ̀ yọ ó dà òun náà ó tẹ́ ẹ fi ń tọ́ lọ léèwé ẹ lè mọ yọ nínú owó yẹn ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ kówó yẹn pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹ gbọ́dọ̀ jẹ́ ọkọ̀ parun ẹ gbọ́dọ̀ jẹ́ òyìn ọparun torí pé mọ́ṣálà lórí pé sáà lè mọ́ yọ sàkáńdà tó yẹn bá wọ̀ ní sọ́ọ̀bù àwọn àbá àlà lè yọ ṣùgbọ́n tó bá yẹ pé sàká ọba jẹ owó yẹn run àti kẹmọ fowó yẹn ṣòwò kọ́ lè pé yẹ kẹmọ yọ sàkáńdà lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún bá lápẹẹrẹ ní ìṣìlọ́wọ́lọ́wọ́ tà mẹ́yì bíi one point eight thirteen thousand àbí 1.8 point eight sàkáàkì wọ̀ lákòókò tá à ń sọ̀rọ̀ yìí òkú wa kọ́ wa fi two million lẹ̀ ẹ wá lọ kó sí báǹkì ẹ wá yọ sàkámẹ́ lọ́dún tó tẹ̀lé ẹ ti yọ lọ́dún tó tẹ̀lé owó yẹn yóò jókòó mọ́ ṣèlú à encourage wa pé ẹ fowó yẹn mọ́ bá fi ṣòwò àwọn tó ti bá fi ṣòwò òun lẹ́nu tó bá lè kájú tí ò ní jẹ owó yẹn ní mọ̀kùmọ̀kù tí ò ní jẹ níjẹkújẹ torí pé kí ni ọlọ́run ẹlẹ́dàá wa ni kìí ṣe jíjẹ pé à ń tọ́jú rẹ̀ nínú rẹ̀ ni wọ́n fi jẹ́ mẹ́ àbí aya ada padà wọ́n jẹ́ ìjẹta àbòsí ni pé sọ́mọ iye tí àbọ̀ fi tẹ́lẹ̀ ni mélòó mélòó àwọn ọmọ òrukàn lónìí tọ́jẹ́ pé wọ́n bàbá wọn ọ̀sàjọ àwọn ọmọ ọmọ iye tí bàbá wọn fi àwọn tọ́mọ iye fi ni ó lè jẹ́wọ́ torí pé tọ́mọ jẹ́wọ́ bẹ́ẹ̀ iye nì gbèsè tí san ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ owó ọmọ òrukàn ẹ̀yin lè wò ó kóúnjẹ lẹ́ ń jẹ ẹ lè wò ó kómi lẹ́ ń múnú owó ọmọ òrukàn ọlọ́ni innama yaquluna fi butunihim náàrọ̀ wa sayaslawna sa'ira ọlọ́ni ẹ̀ ń kó ní ara yìí kalẹ̀ ni iná lẹ̀ sínú àbùkẹ́ yorùbá ni ọ sọ pé ẹni tí wọ́n fẹ́ sun jẹ tọ́tọ́ wá fi epo rárá alimam àdìpé yóò fi yá kánkán ni ẹni tó ti jẹ iná sínú tọ́lọ́ ti júwe pé iná ẹ̀tàlì kìyàmà wọ̀kúùdù annasu ìjára ọlọ́run ní èkókó rẹ̀ ní èèyàn àtàwọn òkúta èèyàn wá jẹ́ tí ń jọwọ́ ọmọ òrukàn ó ti kó iná sínú bá ó tún ọ̀pọ̀ tó wọ́n bá tì sínú iná níjọ òzúhù fagùlúhù súnmọ̀lìjẹ̀ ìmùsọ̀lúhù iná yọ kẹkọrọ àwọn lójijì ni tí wọ́n dẹ́bọ̀ pé kí iná bá ń sá wáyà kan já ọ́sánẹ́ fara ẹgbẹ́ kejì náà sánẹ́ fara tó bẹ́ẹ̀ kọ̀nẹ́kì ara wọn gbogbo nǹkan tán bẹ́ẹ̀ náà nínú ti ń bẹ́ẹ̀ náà ti ń jọwọ́ ọmọ òrukàn wọ́n tó ti kó sínú tó lóòrùn ẹ̀ bá látọ̀dún tó ti ń jẹ́ bọ̀ wá iná lọ ń jẹ sínú ọwọ́ lè mọ wá sí àka ìrẹ́ pé bí wọ́n ń ṣègbọ̀nsẹ̀ àìrọ̀ èyí tí ó jẹ́ èyí tí ó jẹ́ ní gangan ò ríhùn yà ò ní ríhùn yà torí pé ọlọ́run ọba wa kò sí ẹni tí mọ́ fi jẹ́ olódodo tó ọlọ́run ọba wa wọ́n mọ̀ ní asdaqu minallahi qila mọ́ dáwọ́ tiẹ̀ tọ́tẹ̀ ẹ̀ bá dáwọ́ tiẹ̀ tó wọ́n pé àtọ́ lè rí bẹ́ẹ̀ tó bá dàlì kìyàmà yóò regret pàápàá jùlọ ànábì wa salawatu rabbi wa salamu alayhi ànábì wájú yé wa pé ẹni tó bá fẹ́ parun nǹkan méje kan bẹ kọ́sà kó sínú ọ̀kan bẹ ṣùgbọ́n tó tà ànábì ń sọ ànábì ń sọ ni pé abatẹnijẹ́ apanirun méje kan bẹ o ẹ jìnà sí ẹ̀yin àlùmọ́ mi o torí pé nfẹ́ kẹ́ jẹ́ ní ìparun o ló fi ní ìjítẹ́nìbú sábọ̀ àlùmọ́ òbí kọ́ọ̀t ẹ jìnà sí àwọn ìparun méje bẹ́ẹ̀ bá jẹ́ olówó yóò bàtẹ́ni jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ọlọ́lá yóò bọ́lá ẹni jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ tó nífọ̀kànbalẹ̀ yóò sọ tí ò nífọ̀kànbalẹ̀ mọ́ tẹ́yà bá jẹ́ tí wọ́n pé òun lalaye ayé ọ̀bọ lọ́wọ́ àlùkìyàmọ̀ tún bàjẹ́ adébíyẹ jìnà sí méjèèjì o ìgbàtà níbi ọmọ ọ̀ka salawatu rabbi wa salamu alayhi adébí ni ashirku billah ìmọ̀rogún pẹ̀lú ọba wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmọ̀sádé ìmọ̀sàgùn jẹ̀dí bá o alásàsí ẹ òkúta kọ̀dà sọ̀bọ̀ ẹnìkan kẹfà mọ́bì kan ala alákàábá olóńdè èyí ò lè mọ́ sẹ́ńbẹ̀ aláwúre olóṣọlẹ̀ ẹ ológun orí gbogbo wọn ló kó sínú sẹ́ẹ̀rù ní ẹlẹ́ẹ̀kejì nìyẹn nínú tí mo bá tẹni jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́kọ́tùlù náà àti pípa èèyàn àlẹ́tì pípa ẹni tí ó jẹ̀bi ikú kẹwàá gbèmí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tó wájú ẹlẹ́ẹ̀kẹ́ àrùn àbí abẹ́lẹ́ẹ̀kẹ́ rí ni wọ́n máa àti jíjẹ owó ọmọ òrukàn ẹ̀kẹ́ bí táà ń lọ gẹ́gẹ́ nu wọ́n àti jíjẹ owó èlé èyí tẹ alájẹmọ́sùn gbọ́múlé láńtà àbókọ gbogbo yóò pé wọ́n lè fáwọn gúrùmù pé cooperative society ẹjọ́ ń cooperate lórí ẹ̀sẹ̀ àti ìṣọ̀tá alùpàánù ń sì ju ẹ̀pẹ́ tẹ́ẹ̀bà ti ẹ̀sẹ̀ cooperative ẹjẹ́ ìtọ́jẹ́ pé ẹ̀sìn ní ọmọ dictate bẹ́ẹ̀ gèsè wa ta'awwanu 'ala al-birri wa taqwa wa la ta'awwanu 'ala al-ithmi wal-'udwan pé corporation tẹ́ẹ̀bà ṣe ọbọ̀dọ̀ jẹ́ èyí tí ó tako ìlànà ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa àti ìlànà nẹ́bí salawatu rabbi wa salamu alayhi kò ní eléyìí yọ pòtì ẹwà kó yókù fún kọmọlọba yí ìsìláàmù kọrú eléyìí bákan náà òun náà ni wọ̀tàwọ́lì yà ọmọ sáà ìsá lọ́jọ́ ogun tógun ẹ̀sìn bá ṣẹlẹ̀ bákan náà wọ kọ́sìpìlì mọ̀sánàd àwọn obìnrin tí èsì sí náà tí èsì alágbèrè tọ́ba lọ pé bí wọ́n ṣe gborí lúlú ni oríṣi náà ni wọ́n alimuminat àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ alẹ́kọ̀ọ́ filat àwọn tí wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan pa ohun tẹ́ ń kà sí wọn lọ́rùn ṣé bẹ́ẹ̀ lè yẹn làáfà wà kẹ́kọ̀ọ́ jọ nígbà tó ń ṣe jámù ó ṣe nẹ́sìmù àwọn ẹ̀ṣẹ̀ kàbáìr ọwọ́ ni kàṣíríkì wọ̀kọ̀tìlì wọ̀kọ̀tìlì nọ́fsì ìlà bíhàkìhà. kàṣíríkì wọ̀kọ̀tìlì nọ́fsì ìlà bíhàkìhà wà á kìlì rìbá wà sí rìmá kọ̀sìfì náà. وقتل الربا وسير ما قذف النهد أواني وأكلك أموال اليتامى بباطل وأكلك أموال اليتامى بباطل jíjẹ ọmọ òru ọwọ́ ọmọ òru kan níjẹkújẹ tawali kàyàwó في sáfẹ́ fi

wọ́n àwọn ń jà méjì láyà nẹ́bí Daoud tó ní a ah, èmi lákùtẹ̀ ẹyọ kan bọ́tọ́ wá gbé fún ọ ní 99 ọ̀tọ́ wá gbé fún mi ẹlòmíì lówó tùbọ́kọ̀ láyọ̀ ọkàn wà á kí líka àmú ààlẹ́lì àtàmà àbìbá ti lè rìn yẹ́bọ̀ pé ń tẹ́ kí àwọn èrè lọ́wọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ owó tí ń ṣiṣẹ́ tẹ́ bá ti kó fún ọ̀tọ́ ní ìrìn níṣòwò yẹn gan fún wọn ó dá èrè àtọ́jú owó kò ní kó fún wọn ká jìnà sẹ́lẹ̀ yìí ìbẹ̀nù tó sọ lọ́wọ́ mi ìdẹ́ni ilẹ̀ wọ́n dẹ̀ fúnra mi tó ti ṣubú báyà tó bá gbìyànjú báyà ọlọ́wọ́ kò kò dìde wọ́n tó wọ́n dẹ̀ ti kù sínú bẹ́ẹ̀ tọ́tọ́kọ̀ ti ń ṣubú lọ tọba túbá ọlọ́wọ́ gbìyànjú dìde tó kọ́ lọ́wọ́ ọba wa tawabun rahim ọba tó yẹ pé tẹ́yìn bá ti ronú pé ọ̀dà pé mo dé mo da tọwọ́ mi

tó wá jẹ́ pé àwọn náà wà lórí dúkìá wọn ọ̀lẹ̀ tán lẹ́nì wọ́n fi owó fojú wọn gbolẹ̀ káti ẹ̀ wá padà síbi pé ibi tí owó ọmọ òrukàn pàtàkì dé àti dúkìá wọn ẹjá wò odidi ànẹ́bí ọlọ́run ọba méjì odidi ànẹ́bí ọlọ́run méjì ọlọ́run ní kó rìnrìn àjò ìrìn àjò tí wọ́n rìn ojú wọn kó wàhálà débi pé wọ́n dìklẹ́ àpẹ́ ah, laqad laqina fi safarina hadha nasaban àà ah, ah, tó bá ń sọ pé wàhálà èyàn ẹ̀ǹkántà difficulty nírin àjò à ah, surely undoubtedly àrífìtì nà nírin àjò yìí anábì wo ni Hidiru àti anábì wa Musa jẹ́bọ̀sọ̀ wà ní sọ́tòlù káàs wọ́n wá rìnrìn àjò kódà ìwọ̀ àlejò tó yẹ kí wọ́n pé fún wọn nùlú tí wọ́n wọ̀ gẹ́gẹ́ bí àlejò àríjà afẹ́ mú mi wọn ò tẹ́kì àwọn ebi ń pa wọn ẹ̀yìn oye ìrìnàjò tó wọ́n nìkan ti dìklẹ́ pé àwọn bá fi kínà pàdé lórí ìrìnàjò wọ́n tó wá débi sọ ẹkún wọ́n jẹun jeun àwọn èèyàn ọgbà wọn lálejò ibi tí wọ́n wọ̀ sí tí wọ́n sùn ibi tí wọ́n jẹun tí wọ́n mu wọn tẹ́kì àwọn tòun tẹ́ bí lára ọlọ́run wá pa wọ́n gẹ́gẹ́ bí ibi rùsẹ̀ sọ́fà musa ọ̀rọ̀ wọ́n wá rí àlàpà tí ń wó lọ ọwọ́ ni

ọ̀kẹ́ ah, wá wò pé ẹgbẹ́ wá ẹgbẹ́ wá ara ìnígbàgbọ́ nínú pé Al-Qur'an shifaa'un pé ìwòsàn ni ọwọ́ kàbátíà síbi ojú ibi tákè kejì kọ́dà dòní ìta sọ̀rọ̀ yà wá èmi tí mo jókòó yèmí náà ṣe à ń ṣe bàbá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ bàbá kàbátíà sómi ó tún lè buyọ̀ sí ojú ibi tákè kejì ta àyẹ̀yẹn ẹ̀bù sí yọ̀ lọ ọ̀sẹ̀ níbi ògidì kọ́dà náà ní pẹ̀sẹ́kùn fátíà ní súrátù rúkìá pé àpòró kìí sọ fọ̀ nítumọ̀ rúkìá àpòró ọwọ́ aka nígbà wọn kà ẹsẹ̀ sàfáwọn ní àwọn òkèǹgbà tẹ̀ ti gbà wọ́n lálejò tó bá gbà wọ́n lálejò ni wọ́n ní gbà kankan ló fi jẹ́ pé kò tó lò fún wọn náà oníjàlábí o kò tó ṣe kíni kò tó lò torí pé àdọ̀rúrọ̀ tùbí ulmàfúrọ̀ sani wàá pé abidjan wọn sàábẹ́ ni

tàbárí fábà ní tura lẹ́yìn àbáàrí wọ́là áàdì fọ́là ìfìmà àlẹ́ yìí bí tí wọ́n yẹn ti jẹ́ nìyẹn o àwọn afẹ́ fi wé pé ọlọ́run ní káwọn ọgbẹ̀rin ó fi wọ́n sí tàwọ́fíìkì kún ọrẹ́ rẹ̀ gbà kébi ọmọ pa wọn àwọn yóò wá ti ẹ̀gbẹ́ pé wọ́n ó ilé yìí ní tàbá kọ ta ní ọ̀sẹ̀sẹ̀ fún wa àdé Musa àti Idiru wọ́n wá kọ́ ilé yẹn ìgbà Musa ó pé èhé èhé rí àti Musa ọyàtọ̀ sí ti ìdírù torí pé ènìyàn tó pọ̀ náà tó àlọ́kẹ́ bá lo ní kẹni wọ́n lò ẹ wá pín ẹ̀sìn ọlọ́run ọba sí àkíkà àti pé ní ti gbogbogbò tájá tẹrẹ pé àkíkọ̀ ní ti ẹ̀yìn fọ́pọmọ́yọ̀ ẹ̀yìn ọbẹ̀ ẹ̀kọ́ ìdírù àwọn yẹn ti mọ̀ mọ̀ pa nẹ́bí ọlọ́run ni níbi tó ń wà lọ́bi àwọn tí ń sẹ́ bọ́bá ti pààyàn òun wá bẹ́ẹ̀ mú òfin ti ẹ̀ wá lóbi ní àkọ́tẹ́sẹ̀ nọ́fṣán sàkíyẹ̀tẹ̀ mẹ́fọ́ ìrì nọ́fṣ torí pé ńgbà tó ń pa ọmọ yẹn káwọn yóò bù so ṣùgbọ́n wọ́n ti dá àmọ̀ tẹ́lẹ̀ pé ànẹ́bí ọlọ́run ni hídírù níkẹyìn ọ̀rọ̀ ni wọ́n sọ fún pé ilé tá a mọ̀ yẹn o káànà lìgùlàmẹ́ni yẹtìmẹ́yìn fìlìmẹ́dínà ìlú tó orí yẹn àwọn ọmọ òrukàn méjì kan mẹ́mẹ́ bàbá wọn ti kú wọn ò sì kí ìbàlágà wọ̀kánà tẹ́ẹ̀tẹ̀hú lábẹ́ àlàpàtówó yẹn káńsó ńlá ùmá pẹ́pẹ́ ọ̀rọ̀ mẹ́mẹ́ tí àbáwọn tọ́jú dúkìá wọn mẹ́mẹ́ ó tún ọ̀kẹ́ ọlọ́run ọba láti òkè àyáràṣí ọlọ́run ọba gẹ́bù káàtà ọmọ òrukàn ebi pa àwọn ànẹ́bí ọlọ́run kò tí ì tẹ́kì àwọn pípẹ́ wọn ríhun tí wọ́n jẹ wọn ò tí ì ríbi tí wọ́n wọ̀ sùn wọ́n pàdé wàhálà ó ní àní dúkìá ọmọ òrukàn ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ ṣòfò ọwọ́ ni lọ́lọ́run fi pa wọ́n láti pé ká mọ́ torí àlàpà yẹn ti ń wó lọ́nìí tó bá wó pẹ́pẹ́ ọ̀rọ̀ ní ọ̀rẹ́ àwọn èèyàn mọ̀ kọjá lọ wọ́n sì hu dúkìá wọn sì ráre ọlọ́run sì fẹ́ kún wọ́n dàgbà kí wọ́n dògbó kí dúkìá kó kíni wọ́n lọ́wọ́ ọlọ́run tó gbé assignment irú sẹ́yìn tọ́wà nẹ́bí ọlọ́run àwọn sàn nẹ́bí ọlọ́run ni ebi ò sì pàwọ́ náà ó lè jẹ́ a bàbá àwọn ọmọ kó sí wa lọ́dọ̀ wọ́n kọ́ kọ́dọ̀ mí lè kọ́ ọmọ tó bá tó sọ̀rọ̀ yọ ọmọ lu àlìkíyàmọ̀ yọ lọ jọ́ ìbábá rẹ̀ ni àti wọn náà tẹ́lẹ̀ wọ́n ní òkú wọ́n ní òkú ẹni tó dẹ́nì kí ó kò wọ́n pààyàn akọ́ tó fọ́n náà pé ikú tiẹ̀ náà ń bọ̀ tiẹ̀ náà súnmọ́ kọ́dọ̀ ò lè kú sáájú rẹ̀ ẹ dákun ẹ já mójútó dúkìá ọmọ òrukàn ọba tó dá wa ló mójútó yìí lọ́yìn àwọn ànẹ́bí ọlọ́wọ́ ọba níṣẹ́ látàrí báyìí ànẹ́bí wa salawatu rabbi wa salamu alayhi ànẹ́bí jó yẹ wa pé ah ká mójútó ìwọ̀ lẹ́ẹ̀kejì yìí tá a pè ní kíni tá a pè ní ọmọ òrukàn ká mọ̀ fi ète ká mọ̀ fi dojú àwọn ọmọ òrukàn bólẹ̀ wọ́n mọ̀rú wọ́n jẹ́ bàbá wọn bẹ láyé dúkìá bàbá yìí sẹ́kù débi pé wọ́n lè mọ jẹrú ẹ̀ lọ ilé ìwé tí wọ́n lọ́ngbà bàbá wọn bẹ kè aṣọ tí wọ́n wọ̀ bàbá wọn bẹ dúkìá kù débi pa lè ṣe bẹ́ẹ̀ ó dàbí ọ̀bá sí dúkìá ẹ̀yìn ìkẹ́kù láyé tó wọ́ yín sẹ́kù débi pé ẹ lè dà ọmọ yìí pọ̀ mọ́mọ́ yín ṣùgbọ́n ẹ wó bẹ́ẹ̀ ẹ̀kẹ̀ lọ ókùn àkáǹtì six deposit fáwọn ọmọ yìí tí ò sí bàlágà náà pé tán bá dẹ̀gbà àwọn ọmọ ọba tálọ́sọ̀sọ́ pàwọn ọmọ ní kú sáájú rẹ̀ àà yóò bá sọ pé àmọ́gi tí ọkẹ́yìn ọgbà ẹni ẹ̀sìn mọ́ sọ pé ẹ̀mọ́mọ́ tí ó sì ní ó lè jọmọ ọlọ́mọ àbẹ́lọ́n káwọn ọmọ wọ́yá kàó ṣùgbọ́n torí pé ẹnìkan ọkọ̀ dẹ́nìkan lójú ọlọ́run ní ká tọ́mọ ojúṣe wa níta àbátọ ọ̀ràn ó sì ní káwọn ọmọ náà ṣẹjọ́ fún wa kí wọ́n tọ́jú wa tí wọ́n bá tọ́jú wa ọ̀ràn kódà kò túmọ̀ pé tí àbọ̀ ọba ṣe ọmọ ọ̀bọ̀dọ̀ mọ́sí tọ́wọ́ wá pínpín àbámi òtí tọ́jú mi èmi ní òní tẹ́kì àwọn ọbẹ̀ sàgbákò wọ́n dẹ̀ ọ̀tọ́bà àmọ́ pé ẹ̀rù ọmọ kẹtọ orí tí ò tẹ́kì bàbá rẹ̀ àwọn ọmọ tiẹ̀ ní ọmọ kọmọ tó jogún ìlẹ̀ sánú ọmọ kẹ wọ́n dẹ̀ ọbẹ̀ pàgbákò sojúṣe tiẹ̀ ọmọ wa retí ẹ̀sẹ̀ tọ́nà wọn bó kù fún torí pé sẹ́nu ẹnì kẹgbà kọ́sọ́pá nẹ́bí wa nù kọ́sọ́pọ̀ kọ̀ mọ́mọ́tọ́ alimam kẹ́nìkẹ́lì sọ bẹ́ẹ̀ pàdébì nú pé kò sí kí ni pé kò mọ́ mọ́ tọ́ lọ́mọ rẹ ti yàwọ́ tí ọba ẹni kọ́lọ̀ mẹ́rin kọ́ wa lẹ́kọ̀ọ́ àbáwọn ọmọ lútù ṣé wọn mọ́ mọ́ tọ́ ni àwọn tó lọ́wọ́ bá ṣe ìsìnbá ọlọ́run lọ́sàn àwọn lẹ́tà pé àwọn the best nínú ẹ̀dá èèyàn fúnra ọlọ́run ọba ló ọdá ìwà sí wọn lára ìwà tí wọ́n mọ̀ wù tí wọ́n mọ̀ jẹ́ ẹ̀kọ́ pé àwọn eléyìí láti tọ́ sọ́nà pàtí ọ̀dá òmòkìtẹ́dì ọ̀nà mọ̀ wọn ni ó fi sọ̀nà mọ́rin òǹkúnà mọ́dà mú template tá a ti gbé kalẹ̀ fún ọ ní ọlọ́run tó wá ti àwọn míì tí ò sí lára tí wọ́n níwà lànàbí fi ní iná máa bọ̀ ẹ̀ṣù lè ọ̀dá ní mọ̀kárì mọ̀ ààrẹ èmi wọ́n tún ní wá sí kí ni kí wọ́n fi yòókù sí. ó tún wọ́n pé ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó níbi tó kù sí ìwà ó níbi tó kù sí lànàbí fi sọ pé àpẹẹrẹ mi ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ arákùnrin kan wọ́n kọ́lé kan tán ilé wa ń dẹ́ wọ́n á rí kẹ́kẹ́ ní okùn lábìnà kan blọ́ọ̀kù kan tó bá fi blọ́ọ̀kù yìí sí nílẹ̀ ọba da parí àníbi ni wà á nà sí ìka lábìnà èmi ni blọ́ọ̀kù ẹ̀yọ̀ kẹ́ tí wọ́n ń pẹ́ tó bá débi ilé yẹn ilé yẹn ọba da parí tí ò ní láàyè kan mọ́. khatibul rusulillah akhirun wa ma fil awwalina sabiqu

àbọ̀mọ̀ jágbe mọ́ wọn tẹ́mi mọ́ pàyà yín ni tẹ́mi mọ́ pa ọba yín ni wọ́n kọ́ lóòótọ́ ọba tó pàyà wọn tó pa ọba wọn ni ó pa wọn náà yóò pa wọn náà fáwọn ọmọ ọ̀tí náà àwọn tún lè mọ́ dàgbà tóbi tí àwọn lè dàgbà wọ́n tún lè mọ́ rí nǹkan fílẹ̀ débi pé ètò fi nǹkan lẹ́nu wọ́n jẹ́ ń yìí ọlọ́run bó ti bí ọ káwọn Ànábì ní mọ́nìk tátọ̀ akọ̀mùrí ìmùsùlùmí di yẹmí nìyí ẹni yóò tọ́ bá dọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí àbí ń búra torí pé ẹlòmí òkú ti kú àṣebá ibi ìlú ń bẹ̀ yìí náà ni àti rẹni tó kú kú títí lọ ń ń lówó àbí ọkọ ni pé òun bẹ̀ wọ́n lọ́jà kó èjá ọjà fóun ń búra bó bá rí gbà àtẹ̀yìn tẹ́ ẹ bá rírú ẹ gbà ẹ gbọ́rọ̀ ara yín ẹ̀yìn tẹ́ ẹ rí gbà àwọn tàṣí rí wọ́n túmọ̀ sí bẹ́ẹ̀ fọ́tọ̀ báyìí túmọ̀ ọlọ́run òfòrí jìyàn ọlọ́run ọ̀fẹ́ kò jìyà láti kìyàmà láti rẹ̀ fi tú nǹkan tí wọ́n tẹ́tù bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àbó ti ń ṣe bẹ́ẹ̀ padà àríbi wa ní torí pé ọkọ̀ kókó búra náà ni talẹ́lẹ́rì ló ṣe pé ẹjẹ́ lu ẹ̀kọ́ Islam ìfẹ́sẹ̀dẹ̀ yẹntùn bìdẹ́ ni ilà ajẹ́lì musamman fàkùtùbù <laughs> àmọ̀gbàtà kù ẹ̀yìn tẹ́ ẹni tẹ́ yàwó yẹn ló àbẹ́ ń tajà fúnra yín wọ́n ń jẹ ilé ẹmọ ọkọ ọlẹ̀ ẹtùmọ̀ ọjẹ́lẹ̀rí ọmọ ọbẹ̀ kí ọba ti irú pátipàtí báyìí ò ní ṣe yé ṣẹlẹ̀ láwùjọ ẹmọ ráwọn èèyàn tí ọmọ jáde kọjá mi ló wà láì ni ẹni tí ó wà tí ó pé bẹ́ẹ̀ kọ́ òun dà kárípà ní dọkumẹ́ntì gbogbo nǹkan torí a lè kú káwò kúrọ́ yọ jáde kó ló fẹ́ fi búra gba dúkìá àwọn ọmọ wa torí gbogbo ohun tá à ń ṣe ní àwa nìkẹ́kọ́ la ní ọlọ́run ti yọ tàwọn ọmọ wa ń bẹ̀ síwájú ká tó kó jọ ó ti yọ tàwọn ìyá wa ń bẹ̀ síwájú ká tó kó jọ ọyọ ti bàbá wa ń bẹ̀ síwájú ká tó kó jọ ọyọ tìyàwó wa tá a bá kú ṣáájú ẹ̀ tí ó gbanú rẹ̀ síwájú ká tó kó jọ èyí táwa bá jẹ nìkan òun ni tiwa àníbi wá ní mani tẹ́tọ́ akọmùrí ìmùsùlùmí bí yẹ̀mí nìyí ẹ̀ńtọ́ bá gba ìwọ látà nítorí ìbúra rẹ̀ ó fi búra ìké ó fi gba ìwò ẹnìkan pé òun lòun ní anẹ́bí ní fakọ́dẹ̀ áwòjàbà lọ́hùlá ònàr ẹ̀rì pé áwòjàbà tọ́wọ́n ọlọ́run ti hàwòjàbà nǹkan lórí ẹ̀mí ara rẹ̀ ọba tẹ́lẹ̀ kí o lè pé dẹ́dẹ́ kó ṣe nǹkan ọtọ́ á ní òun tún ti òun ti ṣe dẹ́dẹ́ lórí ara òun pé ọgbọ́dọ̀ wọná pé irú ẹnìyẹn òun ti ṣe dẹ́dẹ́ kó gbọ́dọ̀ wọná wà á rọmọ àlẹ́ ìhìlì jannah ó sì ṣe ní dédé lórí ara òun pé àlùjẹ́nà bọ̀rọ̀ jẹ́ ìwọ̀ fúru ẹni bẹ́ẹ̀ à fọkọ́ ọ̀la rọ́jùlù arákùnrin kẹba ni à wà nẹ́bí ọ̀rọ̀ yìí lágbára o wà nǹkan ṣe àn yẹ sí rọ̀n wà nǹkan ṣe àn yẹ sí rọ̀n kódà kó jẹ́ nǹkan tíntín wà nẹ́bí kó jẹ́ nǹkan tíntín yá Rasulullah kó jẹ́ fóònù bàbá rẹ̀ ọlọ́mọ bínú kó jẹ́ nǹkan tíntín وإن وإن قديبا من أراك وإن قديبا من أراك kódà kó jẹ́ فاكو orí pákó kódà kó jẹ́ kí ni igi orí pákó kó jẹ́ igi orí pákó àrọ́ọ̀kì orí àrọ́ọ̀kì àwọn oníjúmọ́ bẹ́ẹ̀ náà ọ̀rá yẹn ló ń pè bẹ́ẹ̀ àyẹ́ni kódà kó jẹ́ orí pákó ló fi rọ́ kílẹ̀mù pòun lòun ní eléyìí bá wọn ọmọ náà wí bàbá yìí fi dúkìá lẹ̀ báyà ọ̀dọ̀ nẹ́ẹ̀sì sí ọwọ́ pé èmi mo ní bàbá gbà lọ́wọ́ mi ni hmm owó bàbá rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ ọwá ní gbogbo owó tí ń bẹ lọ́ọ̀mí mo kó kalẹ̀ yìí wọ́n sì ní yá wọn ní kódà obìnrin mínà lè kúrọ́ gẹ kó òun yọ kó òun lówó kò sí yá wá ti gbọ́ ànábì ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kódà kọ́ jẹ́ orí pákó orí torí jẹ́ tó kú bá ti kú ká gbọ́ kalẹ̀ gbogbo ẹni tí wọ́n bá fún nìkan gbogbo yàrá tí kò wá ń lò kìí ṣe yàrá rẹ̀ mọ́ ó ti di yàrá everybody káà tí bàbá fi ilẹ̀ ó ti di káà everybody aṣọ bàbá ti dáṣọ everybody ẹ̀ẹ́dà akọ ẹsẹ̀ ìpín ni wọ́n fi ọya kó yí ara báyìí kódà yẹn jẹ́mi ọmọ lóòrọ̀ ní ìhìn hmm, tọ́ọ̀bà rẹ́ǹtì ẹ̀ tọ́ọ̀mọ̀ sanwó rẹ́ǹtì títí tẹ́ẹ̀fì ṣe kíni jáde gbígún. ṣáàtì rẹ̀ pẹ̀lú dùn bí dẹ́dẹ́ ṣáà fi yẹn bá níyàwó mẹ́ta àti mẹ́rin àti méjì èyàn lọ́wọ́ fẹ́ gbẹ̀yìn èyí tí ìjọmọ ọdún mẹ́wàá lọ àbọ̀mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n èyí ti ń náà bá ń tó yẹ pẹ́lú mi ti tá àdọ́tọ̀ ọdún ọgọ́tọ̀ ọdún nígbà wọn dà kẹnìkọ̀tàn wọn dà ó lè jọ́kùnrin lóòótọ́ kò sí oúnjẹ kẹyìn bí ogún jáde yẹn lọ jókòó. torípọ̀ ọmọgbà tí. torípọ̀ ọmọgbà tí wọn ń kojọ tájọ ń kojọ tipẹ́tipẹ́. àwa sọ fún un náà pé òun ní ọmọgbà tọ́lọ́wọ́n bá ń kọ àkọọ́lẹ̀ tí bàbá orí nǹkan kojọ torí pé ohun tí àbó ni ọlọ́run ti kọ́ kí wọ́n tó dá bàbá. èsì tóun ní òfun ni pé ọlọ́run ló ní mo ní yusikumullahu fi awladikum lè zákàrí nítorí ápùlẹ̀ ó ń sàyà yìí tọ́bá wá ní ọlọ́wọ́ ọbọ̀ rọ́rọ̀ sọ́ngbà náà táwo bí tẹ́nu tiẹ̀ ní òdenu ayé àgbàkọ́ àyédàgbà àmọ̀ gbòòrò kódà kí ọmọ òkú kẹ́ kó wọ́n jẹ́ ọmọ àádọ́ta ọdún kọjá fifty years kọ́kẹ́ ọ jẹ́ ọmọ òòjọ́ lọ́kùnrin nkẹ́kẹ́ náà wọ́n jọ gbà dọ́gbadọ́gba ni ọmọ òòjọ́ àtọmọ torí pé ọlọ́run ló kun so báyìí àdébì ni ah kódà orin kọ́ jẹ́ gi orin ẹ wò láwùjọ lẹ́yìn báwo là ń sàwọn ọmọ òrukàn àwọn dúkìá tí wọ́n dà tọmọ mi ti a balẹ̀ pé alhamdulillah so ẹ̀yin bàbá wa yóò da àwọn oṣù níbẹ̀ ni wọ́n jẹ́ ẹkún lọmọ mi sùn ọmọ mi mo yí tọmọ tiẹ̀ pẹ̀lú owó ti ọmọ yọ́yàn tọ̀bá túbá tọ̀bá túbá ọlọ́run tó lè pé ọyàn náà àbí ọlọ́run tó lè pé àwọn èso burúkú ọlọ́run tó lè pé ọyàn bákan náà tó pé yíyàn kórìí sí ìjà bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀dá kan ẹja túbá ká mójútó ìwà àwọn ọmọ òrukàn kódà anẹ́bí sọ̀rọ̀ àwọn àtọ́rọ̀bì ọ̀sàlámù alẹ́ ní parí ká lè gba ìpè wọlé anẹ́bí jẹ́ oyé wa pé àsáǹjọlá àwọn ọmọ òrukàn àwọn ọ̀lẹ yẹn àsáǹjọlá àwọn ló fi jẹ́ pé gbogbo wa la jẹ wọ́n níwọ̀ ká mọ tẹ́kì àwọn kí ló bí tí mo fi sọwọ́ eléyìí anábì wa salawatu rabbi wa salamu alayhi anábì ni à sẹ́rù pẹ́ ń dé rí ara ẹ̀sẹ̀ ni ó túnmọ̀ pé wọ́n tó ń pè ẹ́ ẹ̀yìn sí àrẹ̀sẹ̀ ọ̀nà àrẹ̀sẹ̀ ọmọ òrukàn òtẹ́kì àrẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀sánú wọn ṣé bá àánú yìí ló gbé ànábì wa Musa nígbà tó pàdé àwọn ọmọbìnrin méjì tí wọ́n fẹ́ tí wọ́n kóra dúró láti bu omi lódò láti fáwọn ọwọ́ abọ́ bẹ́ẹ̀ torí pé òun ti gbàgbọ́ yẹ akùdọ̀ ẹ̀fẹ́ yìí ìwọ̀ àwọn obìnrin lélẹ́yìn àwọn kẹ́lẹ́kẹ́ yìí ò lè wá ní àlèṣe kí ni bàbá wa arúgbó sí ni kí ni kàn wá ẹdú ẹdú ẹdú ó sì bá wọn ṣe kí ó sì ní èrò burúkú kan kọjọ́ bí ìwọ àwọn tó lọ fẹ́ hẹ́pù torí ìsinẹ́ ni mr lecturer bọ̀dá àdúgbò hmm. àwọn òbí tí wọ́n hẹ́pù ó ti láníyàn ohun tó fẹ́ ṣe lára wọn ni kìí ṣe torí ọlọ́run pé àgbọ́yé pé ìwọ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ ni àwọn ọmọbìnrin kò tẹ́ kí àwọn kọ́ àníyàn báwo ló ti ba ti wọn jẹ́ yóò kọ́ àwọn kéékèèké yẹn wọ́n mọ́ dùn ẹgbẹ́ ní ènìyàn ọlọ́run ọba ó dùn yóò dùn mọ́ wọn náà lára ó regret yìí ń ṣe zina daynu fa in kana al-wafa min ali baytika fa'lan torí pẹ́lòmí johnson rẹ̀ ìwà sinẹ́ tara tiẹ̀ àwọn ìyàwó rẹ̀ wàhálà ni yóò lè kókó mọ́ torí pé òun tó òun ṣe báwọn òbí olóbi kọ̀fẹ́ kún ó ṣe báwọn obì tiẹ̀ àwọn púrọ́ ti rẹ̀ àwọn ọmọ tiẹ̀ yọ́mọ pàmpà àwọn kéèkéé ṣùgbọ́n àwọn kéèkéé ó lè báyé wọn jẹ́ táyé nìgẹ́ lè fọ́fẹ́ bọ́ sójú ẹ̀ mọ́ ọlọ́run mọ̀nà tí ó gbà sí jọ́yà tọ́lọ́run bá fírí àwọn ọmọ bọ́yá torí àwọn da àbọ́lọ́run kẹfẹ́ wò ó pé àfẹ́ gbẹ̀sẹ̀ àfẹ́ kínú rẹ̀ bàjẹ́ látara tí ọlọ́run ó kéré ìbànújẹ́ wọn náà torí pé àwọn ọmọ nínú jẹ́ ń bòbí wa turzakun illa bidu afaikum sẹ́rù pé mímọ̀ ọ̀sẹ̀ yìí ni àwọn ọ̀lẹ́ yìí lọ́wọ́ ọba ọ̀lẹ́ ẹnu yìí lọ́wọ́ ọba ń wò mọ́ yín lára pé torí àwọn ọ̀lẹ́ yìí tí wọ́n lẹ́ fi rárẹ̀ sí tí wọ́n lọ́wọ́ ọba fi sáájì kì fún yín àdíjà nẹ́bí tọ́lá láàfíà ni ó ní sẹ́rù pé ń déédé rárẹ̀ sí ni sẹ́rù ó pé àwùjọ ń déédé dáa fún yín ni sọ́yìn Bukhari àdíjà yìí bẹ́ẹ̀ ó ní illa bidu afaikum tí ọ̀bá jẹ́ta àwọn ọ̀lẹ́ ọ̀kà sí ni

ṣe dórí ipò tó àbájẹ́ káwọn ọmọ kẹtẹ ti bá tí wọ́n jẹ́kù lábọ̀lẹ́ kádàlé lọ́wọ́ àwọn ni wọ́n ń sẹ́rù àwọn èèyàn wọ́n rẹjú báwọn èèyàn ṣùgbọ́n ìtawà wa ń sọ ni pé ọlọ́run ní ìkẹta ń ṣe fún yàrá ìṣẹ́tẹ̀ ń rí àwọn ọ̀lẹ́ yẹn làwọ̀ mọ́ yín la tó ta bá ní ká mú yín bẹ́ẹ̀ yìí ṣe rí ni a a yóò su everybody àwa bẹ lọ́hùn àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ wa ọlọ́run járíwọ̀ àwọn ọ̀lẹ́ yìí pé fún wọn ọ̀lẹ́ tá a bí lọ́mọ lóbìn ọ̀lẹ́ tá a ní níyàwó ọ̀lẹ́ tí ń jẹ́ ìyàwó àbẹ́gbọ́n wa lóbìnrin ọlọ́run dákun jẹ́ àríwọ̀ wa pé fún wọn jáwọn ní òfìrà wọn sípò tí wọ́n fi ríwọ̀ wọn gbà kọ́mọ̀ ṣèdè alágbára àwọn tó jáwọn ọmọ òrukàn náà ọlọ́run jẹ́ àríwọ̀ mójútó torí ìgbà táwa náà bá ń lọ àwọn kẹ́lẹ́ mójútó àwọn tiwa náà àwa náà ti ń sọ báwọn ọmọ wa náà ni pé àfẹ́ kí wọ́n gbà wájú wa báwo òbí tiwa náà ò ṣe fẹ́ kí àwa náà gbà wájú àwọn náà so ẹ dákun ẹ jẹ́ àmójútó ìwọ àwọn ọ̀lẹ́ méjèèjì táà bá ti ń ṣe léyìí ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́ ọgbọ́ mọ̀ sí kíni yóò mọ̀ rìn wá lọ́wọ́ yóò sì mọ̀ dúró ti wá kódà ànábì ní ibghuni fi du'afaikum fa innama turzaquna wa tunsarun bi du'afaikum pé a ọlọ́run jọ́ mọ̀ sọ pé ẹ wá èmi ọba ẹ mi ẹ rẹ̀ sí mi látara títẹ́kì àwọn ọ̀lẹ́nu yín torí pé àwọn ń wò mọ́ yín láti fi sáà ọlọ́run ọba kọ́mọ sàlàyé nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ àtọ́jú àwọn ọlẹ́ yìí ọmọ òrukàn àtàwọn obìnrin tí ń bẹ lábẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run já rójú sí wa sí Allah subhanahu wa ta'ala kó sì gba gbogbo ìgbìyànjú náà lọ́wọ́ wa sọ gbogbo àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò tí ò ní ọlọ́run kí ọba wa jẹ́ kí àforíjì ọlọ́run kó dé bá àwọn òbí wọn wọ́n fi tọrọ wọ́n fi sàkàlọ́sọ́dọ̀ ọlọ́run ni aláàjì àwa nímọ́tà àgòrò àti aláàjì wa Jibril àgòrò láti kí àwọn Saudi boutique ọlọ́run kí ọsàn yín lẹ́sàn ó ti bá jẹ́ kí àforíjì ọlọ́run ọba kó sí fún àti gbogbo kó síláàmù lápapọ̀ àtàwọn òbí tiwa náà ọlọ́run kó sí bẹ́ẹ̀ iná wọlé ló dáa lè kàwé kọ́dùrọ̀ alẹ́ iná wàhálà kó lè ṣe. lọ́rọ̀ kalẹ́ òfin kún òfin ẹ̀jẹ̀ mẹ́ya kó tó di pa àmọ́ lọ síbi pàṣẹ ojú òkò lẹ̀ nínú ìbéèrè tí ń bẹ nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìdánilọ́wọ́ kò ń bẹ àyẹ̀wò níbi ọjọ́ ìjẹrin àti jàǹkọ́n ọ̀rọ̀ kan wá débi pé ẹ sọ̀rọ̀ ń pa ànẹ́bí ọlọ́run kẹfẹ́ lẹ́ni wọ́n bá yẹ yẹpẹ̀ wò tó bá ṣe déédéé tàbí ọlọ́run. wà fọlọ́n wá fọkàn fàtòhù fàtòhù ọ̀dẹ́k. pé òun náà nù. so àwọn ní ká béèrè pé ṣé eléni àti káka síwájú lè fàájìá táwọn ibi ìta bá ṣe àmì tó bá ṣe déédéé tàwọn màláìka ni ṣé tí wọn ọjọ́ níbàṣepọ̀ pẹ̀lú ara wọn. àwọn wá fakọ̀ lẹ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ wá fakọ̀. ẹ̀ tó wà níbi ìdílé àti tààmì. ẹ̀ ní rí ẹnìkan kó múrú ọ̀rọ̀ yẹn wá àfi ẹni tó jìnà sí mímọ̀ mímọ̀ lọ ó ń tọ̀hún lọ lọ́tọ̀ òun àtàìmọ̀ kan ni wọ́n jọ ń lé torí kò àwọn àfáà tó ṣáájú Imam Nawawi ni àfáà tó ṣe sẹ́rù Sunan Abi Dawud al-Khattabi àti àwọn míì kódà àfáà Ibn Hajar al-Haytami tí mo ní yóò jẹ́ assignment ká ṣe wàhálà dáadáa kódà alákọ̀ọ́kọ́ ni pé báàbù tí gbogbo èèyàn tí wọ́n gbé àdìsí yẹn wá báàbù ìsinmi lọ́wọ́ kúrò níbi àyẹ̀wò ni wọ́n mọ́ fi má àdìsí yẹn wá ẹnì kí òun mú báàbù kí wọ́n wá pé báàbù jàwáàsì hátù rọ́múlì ọwọ́ amádìsí yẹn wá rí nínú àkọọ́lẹ̀ tíra aláwọ̀kọ́ nìyẹn. àwọn tó gbọ́dọ̀ gbọ́ ẹ pé fún àdìsí yẹn gbogbo tíà a mhm. tí ń fagilé àyẹ̀wò kọ́dà àti ìtẹ̀pẹ̀ iná ẹ̀ ní mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. àwa ní ọjà ámì yẹn pé ńgbà tá àmọ́ kóhun náà ṣe déédéé bẹ́ẹ̀ ṣe ò ni torí pé nínú hadith yẹn ẹ mọ́ sàwọn èèyàn lọ́nà nínú hadith yẹn àfẹ́tikọ́ alhamuru ti kọ́kọ́ sáájú tánibí ni fàídà amina imam fa aminu alẹ́bí ni kí imam bá ti ṣe àmì ẹ̀yìn náà ṣe àmì àṣẹ ti kọ́kọ́ wá alẹ́bí wá ṣe alẹ́bí ṣe wá ṣe àmì àwọn sọ̀hábà náà ṣe àmì alẹ́bí tó wọ́n ti ámì ànẹ́bìnà ti ámì ní ẹ̀yìn wọ́n jọ́ tóun náà ń jẹ́ màmúmù arípa ànẹ́bì ṣe èyí tó bá àtẹlẹ tó wọ́n sọ yẹn kò jọ mọ́ ọ̀rọ̀ títí eléyìn rárá torí pé àṣẹ pé ẹ mọ ọṣẹ kódà àdìsí mi ń bẹ tí ọ̀rọ̀ gbé wà máa ń wá fọ́kọ̀ tó ní ká mọ̀ sí àmì bíi fatia àtàrí bíi pa àárín náà àwọn àfa àtàwọn sọ pé fatia níbi táwa wà lẹ́yìn mọ́mù tí bá ń kéwú jákè àwọn fi ṣe ìsìkáàtù rẹ̀ pé a lè mọ́ ka fatia fún tọ́ba ti jámì yẹn ó ti lọ rọ́pò fatia àti pé kí ni túmọ̀ ámì aláhùnmá sẹ̀jì fati àtẹ̀ka ọ̀sàdúà ẹ̀sì sàmí pé ọlọ́run dákun gbàájú orí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bánàbí ṣe ṣe ámì tó ní tọ̀ ẹni tí kìí bá ṣe déédéé ẹ̀ tánàbí náà wá ń ṣe ìgbà tó wà lókè máa ń wá fẹ́kọ̀ hátùhù hátọ̀hù ẹni tí ìpẹ́ tiẹ̀ náà bá ṣe déédéé tiẹ̀ tó lóun náà nìyẹn nì tó ìjẹ́ pé gbogbo àwọn àbá àṣọ pé kò sí ẹnìkan kódà lórí pé ànẹ́bí ìdírísù lẹ́ntọ́ tẹ yẹpẹ yẹn kò sí àdìs tó ńlá amọ́lẹ̀ pé ìdírísù ni gbogbo aṣọ tẹ́mọ̀ rí ìsirahìlì yá kìíní sánàdù wọn ọ̀làlàáfíà tó sọ pé ìdírísù ni torí pé ànẹ́bí ọ̀ya afọ́nufọ́ra kọ́ wá gbàgbé àti dapò ànẹ́bí yẹn tó fi ní káànà nẹ́bí yóòn nínú àmìyá yẹ̀hótù pé ànẹ́bí kan nínú ọ̀dà kìrẹ́kà àdìs lọ sọ pé ìdírísù ni. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ànẹ́bí

nínú tí wọ́n tó ṣe gbádùn jù lẹ́nu. alákọ̀ọ́kọ́ nìyẹn nínú hadith wọn tó máa ń ṣe tíríkì hadith ni pé nkẹ́kẹ́ wà níwájú ti hadith ti ámì gúfìrà láwù máa tàkọ́ dẹ̀rọ̀ mi dẹ́mbìyì níbi tí yẹpẹ̀ kò sí mbẹ bàbá kà òun náà nìyẹn. àbá alihayita mi wọn ní àfẹ́ká gbéra wa nìkọ́ pọ̀ tó dẹ́ni tí ò ní jáwọ́ ò ní jáwọ́. àwọn kẹ́kẹ́ mbẹ tó jẹ́ pé tẹ́ bá sọ àwọn àfáà tí fi ń lu ayé ní jìbìtì àwọn náà ǹdẹ̀ wọ́n rẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. ibùdó ajára àyíta mi sùfíyùn àkídàtà kọ́dẹ̀ mi ò tí rẹni tó kógi fún ọ̀rọ̀ yẹn tó rọ́yẹ̀ pẹ̀ sí ẹni tí máa ń lo àdísì yẹn lẹ́nu tó ibùn ajar alhaitami so sọ́kí lórí ìbéèrè tẹ́ béèrè ni. sáàkùnmọ́lá ọ̀kẹ́rẹ̀ làwọn tí a bá ní ìbéèrè kan àbí méjì láti béèrè nílé zero eight zero. lórí ọ̀rọ̀ fatia pé àwọn kan ní ó lè mọ́ ká mọ́ ìwọ ni ká dúró sí. èyí tó dáa jù òun náà ni pé ìmáàmù ń kéwú sókè ni àbí ń kéwú jẹ́jẹ́ ni tí ó bá jẹ́ pa bá máàmù ní rùkú ká mọ̀ ká ọjẹ́ bí kí ó jẹ́jẹ́ àbí kí ó sókè ṣùgbọ́n kàtà mọ̀ kálẹ̀ ìmáà kò ní jẹ́ ìṣọ́ dàrúwó lẹ̀ eléyàn ni ọwọ́ àhájáò nínú táàrí. Ọ̀lẹ́kùn sẹ́lá wọn rẹ̀ orúkọ yín gẹ́gẹ́ tí ń pè. Ẹ̀mí ni Bọ́lá Gàlá Ìgbàdì. Náà ìbéèrè yín. Ìjọba Fúlá Ẹ̀rọ. Nípa ọmọ orúkọ yẹn, ṣé ọkùnrin nìkan ni àbí àtòbìnrin jẹ́ ọmọ, ọmọ, ọkùnrin jẹ́ ọmọ, obìnrin jẹ́ ọmọ, Ọkọ̀ mi kàbírò láti sáàkì. Ẹláfin ṣe wá sí tí ó sáàkì ṣe ń dájú láti tí ẹ̀yẹn bá ní èèyàn àbí bóyá ìyàwó yẹn ọ wà lọ sí tú wọ́n àti ọ̀fíìsì ẹ̀fẹ́ tó pé wọ́n àtọ̀ bí kí ẹran mọ́ wa wọ́n àtọ̀ bí bíṣẹ́ ìfẹ́ ọ nẹ́ta ọ̀nà lọ́wọ́ ẹ̀yà àtàlejò ẹ̀yà rí sí títà rẹ̀ ẹ̀yà padà lọ sí ìdúró ni wọ́n ń jáwó yẹn ẹ̀yà àgbà owó ìjókòó ẹ lápò àárín ẹ mọ́fẹ́ ìjọba tẹ̀mọ́lẹ̀ sí sí àárín ẹ àárín ẹ tí ó di. náà pé wọ́n sọ pẹ́sẹ̀ fún ìyàwó bí àwọn wa ti gbádùn àlèsè ráhánù ìfẹ́ tá a fi lọ gbowó èlé yẹn tá a lọ ń kọ́lẹ́tà sí àdánwò yẹn àbọ̀dọ̀ lọ gbá torí pé àdánwò tá a lọ ń kọ́lẹ́tà sí ó ju ara obìnrin tí ọ̀yá yẹn lọ kẹ̀rí àti tẹ́kì àròlé gan ọlọ́run ẹ lè gbé bá tẹlifíṣàn yẹn nínú ilé ẹ bá dókítà sọ̀rọ̀ àti kẹ́ wá àwọn yẹn tí ó lè dúró fún yín fàrẹ̀ àrùn àkúgbọ́dọ̀ láti ìtẹ̀yẹ̀dúró kò sí excuse tàbí lè lọ gba irú owó yẹn ẹ̀sọ́ àwọn àṣà lè fi dúró ń ta lè ṣe nìyẹn bákan náà àwọn tọ́jà àwọn dókítà yẹn náà tí ọba ẹ̀pá àwọn yẹn ń gbé owó wọn sá lọ á bá wọn náà sọ̀rọ̀ kí wọ́n láàánú pẹ̀lú àwọn èèyàn àkọlọ̀ kó lè sàánú àwọn náà bó ti jẹ́ mi ìbéèrè mi ni pé tá a bá ń kí tàràwì lọ́wọ́ táwọn kan ò bá bá ìṣẹ̀lẹ̀ tó yẹ kó tàràwì náà bá àwọn ọmọ àti tó lẹ́yìn tí wọ́n tún máa máa dájọ́ mọ́ tí wọ́n lẹ̀ tàbí wọ́n máa gbó wọn yóò tọ̀nà bẹ́ẹ̀. kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ sọ̀láàtì jamaa méjì kò gbọ́dọ̀ mọ́ wáyé ní àkókò kan náà nínú masjid ohun tí wọ́n lè ṣe tó sì lẹ́rìí òun ni pé wọ́n tò lẹ́yìn àwọn tí wọ́n kí tàràwì yìí lọ́wọ́ tẹ̀pé rákà méjì aláwọ̀kọ́ táwọn kí tí wọ́n fi jókòó tí wọ́n bá jókòó tí wọ́n fẹ́ sàtáyà tí wọ́n fẹ́ sálámọ̀ níbi rákà méjì tàràwì àwọn ó dìde táwọn náà bá ṣe tàṣáwùdù tán táwọn òní sálámù wọn mú méjì tí wọn wá wọn para join imam so gẹ́gẹ́ bí àdìsí bóyá muhaz kọ́ yẹn tí wọ́n kírun tí wọ́n lọ kí sọ̀látù mùtànáfíìn mùfítẹ́rìd alifal mùtànáfíìn kódà ó wà nù kìtàbù fíkì alámàzá ibil arba àtàwọn tíra ìgbàlódé yìí náà mo tún wọ́n sì ní. wàhálà ẹ̀rọ kan lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. وعليكم السلام ورحمة الله وبركاته Ọláwọ̀ ní ṣùgbọ́n aládá. Màmá wẹ́rẹ́ láti ìrúra wọ̀. Ìbéèrè mi lọ́la yìí pé ní ìsìn, ó lè jẹ́ ìpètò ọmọ òrukàn yìí. Ó ṣe fámílì wa rárá. Àtijọ́ wà ládùúgbò. Ṣẹ̀jẹ̀ ọmọ ẹ̀túnmọ̀ fún ọmọ olùkọ́ jẹ́ tinú fámílì yìí tẹ́yìn ọba ní fámílì kankan tí ọmọ olùkọ́ bẹ́ẹ̀ nínú fámílì yẹn àgbàtàrà àta so kódà èyí tí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sí yẹn lè àwọn ọmọ tí àwọn yẹn mọ̀ jù sí títí dápẹ́ àwọn onímọ̀ tó ní àbọ̀mọ̀ olùkọ́ náà a lè lọ adọ́pì rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó bá jẹ́jọba tá a gbà tá a dá pọ̀ so gbókọ̀ ọba rẹ̀ ní ọmọ jẹ́ òkè sókọ̀ tiwa láyé yóò kọ̀ rẹ̀ sí sọkọ̀sọ́ tó wọ́n béèrè béèrè ní orí pílátífọ́ọ̀mù nísìnyí pé kọ̀rọ̀ọ̀rùn láti pé kí dókítà ọgbà tẹlifíṣàn farhanu makubudo alọ fi dógò ni bí wọn bá ti rí bí wọn bá ti rí náà ni wọn sọ pé kọrọ lọ fi dógò ni alọ fi dógò ni wọn ní it doesn't work like that dókítà ń bẹbẹ àwọn dókítà tó gbẹ́sìn yé ń bẹ ká mọ̀ wò pé báwa ṣe rí ká mọ̀ fi wo pé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn rí tẹ̀yìn ọ̀bá ní gbarú rẹ̀ ara wọn tí wọ́n sì lẹ́sìn tí wọ́n gbarú kódà tí wọ́n lè pé ọmọ fi nǹkan kan dúró torí pé dókítà mi ti gbà pé tọ̀wọ́ bá san gan lálẹ́ kìámà òun ọgbà nǹkan òun níjọ́ yẹn ní iṣẹ́ rẹ̀ ló san. Èmi ni ọmọrí ẹgbẹ́ látọ̀yìn ọ̀gọ̀rọ̀. Ẹlẹ́kùn àpọ́, ẹlẹ́kùn torí ọlọ́run ẹbá pẹ àwọn èèyàn àwọn ọmọ tí wọ́n ń rí, wọ́n ń yẹ̀yàwó bàbá olóògbé, ẹbá ọkọ̀ ẹbá ọkọ̀ láti èsì. Torí ìkẹ́lẹ́ ìdúnjanú lérú. Àti bọ́, wọ́n láwọn ọmọ tí wọ́n ń yẹ, wọ́n ní ìyá àwọn tí ọjẹ́ bí ìyá ní ti fi bàbá wọn lẹ̀, àwọn ọmọ yẹn wọ́n wà ń retaliate pé òkèlè ìyá àwọn òsínú ilé ìyàwó bàbá wọn mú lọ́tà so ẹ̀dá káwọn ọmọ ní òronú ìyá àwọn náà wọ́n mú lọ́tà yẹn bàbá àwọn ni wọ́n sì ń ṣe kíni ni wọ́n mú lọ́tà gbọ́wọ́ náà tọ́ bá àwọn ọmọ ìyáálé tó ti lọ fàwọn mọ́ra kọ sọ wọ́n dọmọ rẹ ni o tọ́ ọ bá kojú oró sí wọn tó ń tiri tí wọn bí ọmọ àjèjì ẹnìyẹn náà òun ní ọ̀fẹ́ fìrọ̀rùn gbélé ọkọ òun ní òsì wo tàwọn ọmọ tiẹ̀ náà kò tí mọ̀ bóun ní ọ̀la sí ń bẹ̀ ọba ọ̀pọ̀ ẹ̀bá kọ́ra yín àtọkọ ó lè jẹ́ kú ní náà ń bẹ̀ tá a bá ń dátọ̀ tù ká mọ̀ dá ti kò sí náà. títí ọ̀la tí a tún mọ pàdé láti ìkànnì GFM 95.